wọ́n máa ń rẹ́sẹ̀ para yín gbogbo wa jẹ́jọ́ ni ẹ̀rọ tẹ́sí àti ìdìbò wa jẹ́jọ́ lọ́dọ̀ yín o ẹ̀rọ tẹ́sí àti ìdìbò wa jẹ́jọ́ lọ́dọ̀ yín ó dọwọ́ yín o tó gbé àti ìdìbò orí adé ráre ó forí adé ṣẹ̀sí ó fi àjẹ orí adé ó dọ̀tí orí adé ó gbé adé lẹ̀ owó láwà ní kárí tá a bá ti dádé fún yàn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó ti di gbogbo ayé lọ àti ìdìgbàdé lẹ̀ nílẹ̀ Yorùbá owó láwà ní kárí láti ní ìgbé adé ó fi wọn ìyàwó lórí ẹnìkan òwùjọ́ ó dáadé fóbìnrin ó gbé adé lé obìnrin lórí ẹnìkan ó sọ̀rọ̀ ó ní ìyàwó òun ni tí olórí máa ń dádé ńlẹ̀ Yorùbá ni olórí mélòó ní ń dádé dé láti ní ṣe tiẹ̀ o ó dádé fóbìnrin sí fún ìyàwó láàfin a ò fi jọ́ gbogbo ẹjọ́ ìlàgbọ́ papọ̀ làwọn aṣọ fún ìrìn mọ́lẹ̀ o ó dọwọ́ yín o òṣà ti ń déríwó lọ́tún ọ̀rọ̀ lé o ọ̀rẹ́ rẹ̀ lọ́sì ọ̀rọ̀ lé o oṣù gàgàgà aláwọ̀ àárín ọ̀rọ̀ rẹ o ó dọwọ́ yín o ó dọwọ́ yín ó dọwọ́ yín o amóbìwá o amadi àwa rojọ́ ìfún o làṣídì ọba olú ìwò làṣídì ọba olú ìwò ó ti ba àpèrè ọba jẹ́ o ó ní kí ní jẹ́ òòṣà láàfin ó ní kí ní jẹ́ òòṣà ó lóun ò lè bọ òòṣà ẹnìkan gbọ́dọ̀ bọ òòrò tóun ò fẹ́ gbọ́ ni pé ẹnìkan fẹ́ bọ òòṣà tẹ́ ẹ bá ti bọ òòṣà ó ní kò sí wàhálà ó ní kó má bọ gbogbo òòṣà kẹfì sílẹ̀ láyé mọ́ o ó ní eégún ilé ò gbọ́dọ̀ jẹun mọ́ olóòṣà ò gbọ́dọ̀ jẹun mọ́ lóun ò fẹ́ gbọ́ ó ní wọn gbọ́dọ̀ gbé bọ́sẹ̀ ta mẹ́ta Rasidi dé bá gbé bọ́sẹ̀ ta mẹ́ta ó ní kọ́ ń nọ́ọ́lù wa Rasidi olú ìwò ó ní kọ́ máa fẹ́ lẹ́yẹ ló ń jẹ mọ́ o ó ní kọ́ máa gbẹ̀bọ̀ fẹ́yẹ lẹ́yẹ o ó ní ẹlẹ́yẹ ò gbọ́dọ̀ jẹun mọ́ ó ní kọ́ fẹ́ẹ́ fi payín ó lébi ní ó payín kú Rasidi ló sọ bẹ́ẹ̀ o Rasidi olú wo lébi ní pàjájá kó lébi ní ó payín kú ó lé gbogbo gbọ́dọ̀ gbẹ̀bọ̀ fẹ́yìn lóde ìwò ó ní tọ́ bá gbẹ̀bọ̀ sí ta mẹ́ta ó ní kó yẹ gbàgbọ́ ó nà wọ́n Rasidi ló sọ bẹ́ẹ̀ àti títí dagunlẹ̀ lóde ìwò ìbẹ̀rù bójú lẹ́lẹ́bó fi rúbọ lóde ìwò báyìí o fẹ́ bá rẹ́bọ lóde ìwò akẹ́kọ̀ọ́jú lóró o ọmọ ojú ò bẹ́ẹ̀ wọ́n máa ń fẹsẹ̀ para ibi kó wá jẹ́jọ́ ni ẹ̀rọ tẹ́sí àti ìdìbò wá jẹ́jọ́ lọ́dọ̀ yìí o ẹ̀rọ tẹ́sí àti ìdìbò wá jẹ́jọ́ lọ́dọ̀ yìí ó dọwọ́ yìí o tó gbé àti ìdìbò orí adé rárẹ̀ ó forí adé ṣẹ̀sẹ̀ ó fi àjẹ orí adé ó dọ̀tí orí adé ó gbadé lẹ̀ owó láwà ní kárí tá a bá ti dádé fún èèyàn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó ti ju gbogbo ayé lọ Rasidi gbadé lẹ̀ nílẹ̀ Yorùbá òwe láwà ní kárí Rasidi gbé adé ó fi wọn ìyàwó lórí ẹnìkan òwújọ́ ó dádé fóbìnrin ó gbé adé lé obìnrin lórí ẹnìkan ó sọ̀rọ̀ oníyàwó òun ni tí olórí máa ń dádé ńlẹ̀ Yorùbá ni olórí mélòó ní gba déédéé Rasidi ṣe díẹ̀ o ó dádé fóbìnrin sí fúnyàwó láàfin a ò fi jọ́ gbogbo ẹjọ́ ìlànà papọ̀ làwọn aṣọ fún ìrìn mọ́lẹ̀ o ó dọwọ́ yín o òṣà ti ń dériwo lọ́tún ọ̀rọ̀ lé o ọ̀rẹ́ rẹ̀ lọ́sì ọ̀rọ̀ lé o oṣù gàgàgà aláwọ̀ àárín ọ̀rọ̀ lé o ó dọwọ́ yín o ó dọwọ́ yín o dọwọ́ yín o amóbìwá o amadi àwa arojọ́ ìpínyẹ o Rashidi ọba olú ìwò Rashidi ọba olú ìwò ó ti bà àpèrè ọba jẹ́ o ó ní kí ní jòṣà láàfin ó ní kí ní jòṣà olóhùn ò lè bò ẹnìkan gbọ́dọ̀ bó rò ò fẹ́ gbọ́ ni ẹnìkan fẹ́ bò òòṣà ẹ bá ti bò òní kò sí wàhálà ó ní kó má bọ gbogbo òòṣà sílẹ̀ láyé mọ́ o ó ní eégún ilé ògbọ́dọ̀ jẹun mọ́ lóòṣà jẹun mọ́ lóhùn ò fẹ́ gbọ́ ó ní wọn gbọ́dọ̀ gbẹ́bọ tó ta mẹ́ta láti ní débà gbẹ́bọ tó ta mẹ́ta ó ní kó ná olúwa Quran. Lásìkò àtúndì olúwo lébi ní pàjájá kó lébi ní ọ̀pá ikú ó gbogbo ọ̀gbọ́dọ̀ gbẹ́bọ fún ilóde ìwò ó ní tí wọ́n bá gbẹ́bọ sí tọ́mẹ́ta ní kó yẹ gba kó nù wọ́n. àtúndì sọ bẹ́ẹ̀ kọ́díkẹ́ni ẹ máa kó ẹbọ jẹ́ àtúndì lóde ìwò ìbẹ̀rù bójú lẹ́lẹ́bọ fi rúbọ lóde ìwò máa yó fẹ́ bá rẹ́bọ lóde ìwò akẹ́kọ̀ọ́jú lóru ọmọdún ò نحمده ونستعينه ونستهديه ونستغفره ونعوذ بالله من سرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهدي الله فهو المهتد وما يدل فلا هادي له فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وتابعين لهم بحسان إلى يوم الدين وبعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم kuli ya hayu al kafirun rabbi israh li sadri wa yassir li amri wahlul uqdata min lisani yafqahu qawli mokiwa ní kíkí tí ó dáa jùlọ ní èyí tí ọlọ́run bá fọwọ́ sí lọ́sàn àti fi kíra wa inú suratu anyam chapter six verse number fifty four inú suratu nuh chapter number twenty four verse number twenty seven verse number sixty one pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu tó túmọ̀ sí pé ìkẹ́ ọlọ́wọ́n ọba àánú ọlọ́wọ́n ọba oríire gbére tí ò ní tán láéláé kọmọbẹ lórí mi àti ẹnìkọ̀ọ̀kan wa ẹ̀mọ̀ ìyá mi adúpẹ́ fọlọ́wọ́n bọba àlékẹ́ ọlá ọba tó fi ẹ̀mí wálẹ̀ títí di èní tí í ṣe ọjọ́ kejìdínlọ́gbọ̀n tí a mọ̀ sí on twenty seven oṣù ẹlẹ́ẹ̀kẹrin tá a mọ̀ sí Rabiu Thani ọdún fourteen forty six tọ́nà ti kára pé àníbi oṣù hijrọ́ láti ìlú Mẹ́kà lọ sí Madinatul Munawwara adúpẹ́ fọba náà èyí tí òun náà ni àwọn ìjọ ọ̀rúnmìlà àwọn ìjọ ọ̀rúnmìlà so ṣe ẹ ṣe gbé sí ẹ̀gbẹ́ ọba olúwo débi tá a fi dáhùn sọ pé ohun tí ẹ ń sọ lọ́rọ̀ ẹ tó bẹ́ẹ̀ sì ka tẹ so ẹ̀ǹjọ ọ̀rúnmìlà ẹ̀yin dà lẹ́gbẹ̀ẹ́ ọba àwo ẹ̀yin dà lẹ́gbẹ̀ẹ́ ọba àwo la hawla wala quwwata illa billahi alil azim débi tẹ́ mọ́ ọdún kò kò mọ́ alákọ̀ọ́kọ́ náà ni pé ní orílẹ̀ alàyè kí ni ohun tí wọ́n ń pè ní ọba ọba jẹ́ àwọn èèyàn kan tọ́lọ́wọ́n bọba àlìkẹ́ọ́lá tó mọ́ sábà fọ̀rọ̀ sí lẹ́nu láàrin wa ọlọ́run ọba ní sì máa ṣe bẹ́ẹ̀ ipò àwọn ànẹ́bí ọlọ́run ọba ó tàwọn ọba lọ gbà lórí ilẹ̀ lẹ́yìn ipò yẹn a tún rí ipò míì bí àwọn president lẹ́yìn ìgbà yẹn a tún ráwọn ọba tó yẹ pé ìlú wọn ni wọ́n wọ́n mójútó gbogbo ọba tí pàṣẹ pátápátá àṣẹ rẹ̀ ojú ní ẹ̀ lọ tọba pa á nínú ìlú ẹlòmíì ẹ̀yin ọmọ ìyá mi yọ kàbùkù tó túmọ̀ sí pé ohun tó ń pè nípò ọba ó gbọ́dọ̀ mọ́ tẹ̀rì lábẹ́ àṣẹ ẹni tọ́já sí pé òun ni apàṣẹ fún gbogbo ohun tí ń mí lòkè mí lọ́ọ̀lẹ̀ àti ohun tó dúró bọ̀rọ̀ gidi tí ò mí gẹ́gẹ́ bó ṣe kíra rẹ̀ ní suwatu alimran chapter number three verse number twenty six to twenty seven wípé kúlẹ̀ lọ́hùn màmá alikali mọ́lìkì Allah lọ́ba òun náà ní sí máa fún ẹni tó bá fẹ́ nípò ọba sò tó túmọ̀ sí pé ta bá rí ọba kan tó wá tẹra rẹ̀ bá fún ọba àwọn ọba tí ń pàṣẹ ibùyọ̀ ọ̀run títí dé ibùwọ̀ ọ̀run rọ́bùlì mọ̀ṣẹ̀rẹ̀kẹ́ ni wà rọ́bùlì mọ̀gàrùbáyìí níbi tóòrùn ti ń yọ àti ibi tí ń ti ń wọ̀ sí ibùyọ àsìkò òjò àti ibùyọ àsìkò ẹ̀rùn ibùwọ̀ àsìkò òjò àti ibùwọ̀ àsìkò ẹ̀rùn ẹ̀yin ọmọ ìyá mi méjèèjì ọlọ́run bá ní kọ̀ǹtúrò rẹ̀ ẹ̀yin ọmọ ìyá mi àwa rẹ̀ nìkan tó wá tẹ̀rí rẹ̀ bá fún irú ẹni bẹ́ẹ̀ làwọn kan wá láwọn ó gbógun tì ó dájú pé wọ́n fẹ́ tẹ́gbẹ̀yìn gbèsè ayé wọn wàláhì torí pé ọlọ́run bọba àlékè kò sẹ́ni tí ó fi tiẹ̀ sí láyé tí ọlọ́run ọba yẹn ò ní dúró tì í ló jẹ́ kí n fẹ́ fún ẹ̀yin tẹ́ ń perí ẹ̀ ẹ̀yin tẹ́ ń torí ẹ̀ lọ́ọ̀rì ẹ̀ ṣètùtù nígbà tá à ń ṣe nínú àwọn tọ́pìkì wa tó ń lọ tá a ti dé episode nine inshallah níjọ́ friday a resume sí e, episode number ten and eleven ní saturday láago mẹ́sàn-án alẹ́ bíi sí nìlá à ń sọ ń bẹ̀ yìí pé bí wọ́n ṣe máa ń fẹ́ èèyàn ṣètùtù bí wọ́n ṣe máa ń ṣètùtù nítorí bí wọ́n ṣe ní ẹ̀mí ìkà bá ń ṣe ń ṣàlàyé pẹ̀lú láti inú ìwé tí wọ́n fi kọ̀tàn nípa wọn ó ń kàn ó ń kàn ọ̀pọ̀lọpọ̀ àwọn oníṣẹ̀ṣe la ipe bíi pé kò rí bẹ́ẹ̀ eléyìí evidence tó kílẹ̀ lélẹ́yìí alákọ̀ọ́kọ́ lábẹ́ ṣẹ̀ríà Islam ni wípé mùsùlùmí kan láyé kò gbọ́dọ̀ ní lẹ́mìí bí ẹnìkan tó jẹ́ mùsùlùmí ni o àbí tí kìí ṣe mùsùlùmí ni o kíkú ọ̀pá kó sì kú sórí pé òun ń ṣe kèfèrí sọ́lọ́run bàbá àlekè ọlá mùsùlùmí lè sọ fẹ́ni èso mùsùlùmí pé gbà kódà a tún ṣàdúrà fún pé ọlọ́run ọba ṣe kí ni kọ́lọ́run ọba kó fi mọ̀nà torí pé ọlọ́run ọba ti jẹ́ káwa mọ̀ ní swat yunus chapter ten verse ninety nine to one hundred ọlọ́run ní wàhálà ó ṣá arọ́bùkálà amánàmá fẹlẹ̀ àrídé kò lo oúnjẹ mìíyà afa anta tó kéré ònà sàtàyẹkùnú mùmíní wàmà kánà lìnàfsì àǹtú mìnà ìlà àbí ìzínlá wàyẹ̀jẹ̀ àlùrí jísà lálẹ́ láyà kìlún ọlọ́ni wàlá ó ṣàhà rabbuk tó bá ṣe pé olúwa rẹ bá fẹ́ ni rẹ Muhammad làá mánámá fẹ́lá àrèdè kò lo ohun jẹmíyá gbogbo tó wà lórí ilẹ̀ pátápátá ni ọba jupájú sẹ́lẹ̀ tí wọ́n bá mọ̀ sí Islam so látara àdí àyà yìí tọ́lọ́ oníkàwé ó gbọ́yé àní tọrọ pé kẹ́mi ẹnì kí wọ́n bọ́ kó wá kú sí kèfèrí. ẹ afa à ń ta tó kéré òun náà ṣàtàyàkùnú mú mi ni sótùmọ̀ wá kẹra mọ́ wọn ni ọmọ wa bá wọn jà nítorí pé wọ́n láwọn ò ṣe gíní àwọn ò sí Islam nítorí pé wọ́n láwọn ò ṣe ẹ̀sìn ọlọ́run ọba ọlọ́run wá fi sí verse number one hundred sọ́tù yunú chapter ten verse one hundred ọ̀nà ọlọ́run ọba ni pé wàá máa kí aláàlí náà sí yà ń tú mi náà ìlà bí ìdínnílọ́ kò tọ́ sẹ́mi kan láti sọ pé òun fẹ́ di mùsùlùmí òun fẹ́ mọ kírun òun fẹ́ mọ gbààwẹ̀ òun fẹ́ gbà pé àṣọ ni ọlọ́run ọba ìlà àbí ìdínnílá àfi tọ́lọ́run bá fún ẹ̀mí ẹ̀ níyọ̀ǹda wọ́yẹ jẹ́ àlórí jíza lálẹ́ dínà láyà kílùún ọlọ́run bẹ́ẹ̀ láti ṣe ẹ̀gbin sọ́kẹ́ àwọn tí ò ní làákàyè tí ò ní rònú tó túmọ̀ sí pé àgbọ́yé eléyìí ń bẹ lára mùsùlùmí a ní bọ́ sí kọ̀rọ̀ kan ká sọ fún kèfèrí kan tàbí ọ̀sẹ̀bọ̀ kan tó reject Islam tó reject anabi sọ̀rọ̀ sọ́là pé kọ́rọ̀ wọn pa ẹ ní gbọ́ lẹ́nu mùsùlùmí kan ẹni tẹ́ ẹ bá gbọ́ tí máa ń pera rẹ̀ mùsùlùmí kò tún gbọ́ ẹ̀sìn anabi sọ̀rọ̀ sọ́là ẹ̀sìn tọ́lọ́run fi rán anabi kò tún gbọ́ yé àtúmọ̀ sàdúrà pé ọlọ́run dákúmọ́sà bá a sàlékún mọ̀nà fún yín ọlọ́run bá wa sínpa yá pé kẹ́ ẹ lágbọ́ yìí tá à ń sọ ṣùgbọ́n èyí ti tẹ bá ti rí nǹkan tó ta yín la ohun tó kàn ní pé kẹ́nìyàn jáde kò láyé ẹ́ kẹ́nìyàn jáde kò láyé ẹ ti rí kẹ́nìyàn jáde kò láyé nítorí pé kíni nítorí pé ń ba yín sòótọ́ ọ̀rọ̀ ni mo fi ní ẹ̀yin ìjọ Ọ̀rúnmìlà àbí ẹ̀yin ìjọ Ọ̀rúnmìlà náà ni ń bo lẹ́wà lẹ́gbẹ̀ẹ́ ọba àwò ẹ̀yin ọmọ ìyá mi ẹ dákun ẹ mọ̀ bá mi ká lọ ẹ jáde ọgbé ọ̀rọ̀ yìí yẹ̀ wò ká wá wò ó pé ṣé àwọn eléyìí ń ṣe ni àbí wọ́n rò pé nǹkan táwọn ń ṣe yìí nǹkan gidi làwọn ń ṣe kéèyàn ní ẹ̀mí débi tó yẹ pé o lè mọ̀ọ́mọ̀ sọ fún ọmọ làkejì rẹ wípé ohun tó bá tọ́ sí i láburú lọ rèé ṣẹlẹ̀ sí i kò torí ẹ̀ pé wọ́n ń ṣe ètùtù kan bó tilẹ̀ já sí pé erémọdé ló ń ṣe ìyẹn dá sáwà lójú torí pé ọlọ́run ọba ti sọ̀rọ̀ inú sọ́ọ̀tù tọ́lá Quran chapter eh, sixty five ẹ lọ sọ́ọ̀tù tọ́lá Quran sixty five ayé ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta títí délẹ̀ kẹrin ọlọ́run ọba ní pé wa ma yattaqillaha yaj'al lahu makhraja wa yarzuqhu min haythu la yahtasib ọwọ́ ni wa ma yatawakkal 'ala Allahi fa huwa hasbuhu inna Allaha balighu amrihi qad ja'ala Allahu li kulli shay'in qadira nínú Al-Qur'an al-Karim inú sọ́ọ̀tù tólà Quran chapter number sixty five àyà àparí rẹ̀ lẹ́ẹ̀kejì ẹ̀kẹta títí dẹ́lẹ̀ kẹrin ọlọ́run wà máa yẹ tẹ́kìlọ́á yaj'al lahu makhraja ẹnikẹ́ni tó bá fi tàwọn ọlọ́run ọba sí láàṣọ tí òfin nǹkan míì pẹ̀lú àwọn ọlọ́run ọba gbogbo ibi tó bá há sí níṣòro láàmọ́ yọ kò síbi tí ẹ lè péré ọba àwo tí ó há síbẹ̀ wàláyé ọlọ́run ọba rẹ̀ ọyọ. ẹ dirí ọtún wà ní wà máa yàtá wà kálí alàlá ìfọwọ́ àásìbùhù ẹni tó bá fi ara ti àwọ ọlọ́wọ́n bá a sì tó tán inna Allaha balighu amrihi ọlọ́wọ́n ètí dúró inú sọ́ọ̀tù tó lọ́ọ̀ kan sixty five ayẹlẹ̀ kẹta àti délẹ̀ kẹrin ọlọ́run ní pé ẹnikẹ́ni tó bá fara ti àwọ ọlọ́wọ́n bá inna Allaha harifu taukid lọ́wọ́ àmì accusative particle ọlọ́run ní àlámọ̀rí rẹ̀ àbá amúdópin kọ̀dìjà Allahu li kulli shay'in qadran gbogbo nǹkan akú ti gbé gbogbo ohun tí ń ṣẹlẹ̀ nísìnyí ti wà nínú kádàrá pé yóò ṣẹlẹ̀ ẹ mọ̀ ìyá mi kádàrá yẹn tún wá tún débì kan tó yẹ pé kò sí ẹnìkan tó lè pé káburú ó sí ẹnìkan àyàfi tọ́lọ́wọ́n ọba ọba àlekè ọlọ́ba ti kíni tọ́ba fẹ́ so èyẹ ti fi hàn wáyé pé ọlọ́wọ́n ọba àlekè ọlá ó ti tó ọba àwo bó tẹ̀ ẹ̀kú èyí tí ń sọ jáde tí gbogbo ayé ń gbọ́ yẹn lásán wọ́ọ̀dù tàwíìdù yẹn ó ti ṣe kíni ó ti là yàtìrí ó ní kọ́díjà Allahu li kulli shay'in qadaran ìyẹn fi rin rẹ̀ fún wa náà Al-Qur'an al-Karim adúpẹ́ fọlọ́ arẹ́rìí tọ́ba kẹ̀ látọ̀dọ̀ ẹlẹ́dàá wa ti ṣe Allah subhanahu wa ta'ala ẹ mọ̀ ìyá mi ẹ wá jẹ́ ká gbọ́ ohun tí bàbá yìí ń sọ bóyá ṣe rí làákàyè. ẹ ọjọ́ sí àtìdì kò wá lọ́dọ̀ yín o ẹ ọjọ́ sí àtìdì kò lọ́dọ̀ yín ó dọwọ́ yín o tó gbé àtìdì ìforí adé ráre. ẹ mọ̀ ìyá mi alákọ̀ọ́kọ́ ó ní kí wọ́n rẹ́sẹ̀ sí ọba Abdulrasheed kó wá jẹ́jọ́ lọ́dọ̀ àwọn òòsà inna lillahi wa inna ilayhi raji'un èrò ẹ̀yin ìjọ irúmọlẹ̀ ìjọ ọ̀rúnmìlà ẹ̀yin ìyá ẹ̀yin abọ̀sà ẹ̀yin ẹbọgi ẹ̀yin abomi èrò yín ni yí pé ẹnìkan ń bẹ tó lè wá jẹjọ lọ́dọ̀ yín sẹ́yìn lẹ fún lẹ́mìí àbẹ́yìn lẹ dáa Allah subhanahu wa ta'ala wàhálà òun nìkan náà ló lè ṣe nǹkan tẹ́nìkan ò ní bí òun nìkan náà ló lè ṣe nǹkan tí ó pé kó ṣe òun nìkan náà ni ó pé kí ní ọ̀gbọ̀lọ̀gbá ṣe tí ó sì nígbà ṣíṣe ọlọ́run bá sọ eléyìí láì mọ iye ọ̀nà inú al tọ́nà máa ti ń sọ ẹ lọ wo inú sọ́tùlẹ̀ àǹbíyà Quran chapter number twenty one àyà twenty three ọlọ́run ọba ní la yusalu amma yafalu wa hum yusalun ẹnìkan ò lè bí èmi ọlọ́run ọba léèrè nípa pé báwo ni kíní ìṣe ṣẹlẹ̀ sí lágbájá kí ló ti lágbájá fi last dent tó wá kú kò sẹ́ni tó lè question mi ọlọ́run kí ló dé tí lágbájá tí wọ́n ní kò ní bímọ tó fi padà wá dẹ̀ ń tọ́pá padà wá lọ́mọ láyé kò sẹ́ni tó lè bí èmi ọlọ́run ọba lágbájá tí wọ́n ní kò ní ga kí ló dé tó fi padà wá ga kò sẹ́ni tó lè question mi ọlọ́run ọba lágbájá tí wọ́n ní pé èèyàn kan ni tí ọmọ gara tó yẹ pé gbogbo ayé náà mọ̀ ṣe kí ni yọ ọmọ pariwo rẹ̀ ó sì wá dẹni ẹ̀yìn kò sẹ́nìkan tó lè question mi ọlọ́run ọba wà ń yù sàlùn èmi lèmi ò béèrè lọ́wọ́ yín ẹ̀ ń sọ pé kí àwọn òòṣà kan wá pe ọba olúwo kó wá wíjọ ẹ̀ ń rẹ́ èṣù sí ẹ̀ ń rìn àlìjánu sí wàhálà ẹ̀ ń tanra yín wàhálà òyà àsìmúkà mi nà nàás ọlọ́run kọ́ la ọba wa lọ́wọ́ àwọn ọ̀tá ọlọ́lá ilaha illallah nítorí òtítọ́ ohun tí ń sọ fún ìyẹn lẹ̀ bá gbé yẹ̀ o bíbá ara àwọn tó ń jáde nínú yín náà tí wọ́n ń dáhùn sọ wípé ẹbọ bíi báwo ẹbọ bíi báwo nínú àwọn tó ń fi ṣeré tíátá àtàwọn tá a sì mọ̀ wípé àìfà ni wọ́n dà lọ́sàn àti lóru lòun náà sọ wípé ẹgbẹ́ tutù sí di kínní kò lẹ́nu tí èyí jẹun tí ọba rà síbẹ̀ ló ìbára yín ni ń sọ adìẹ ló mú lọ síbi tó mú lọ yìí tẹ́ranko kan ọ̀bá yọ síbẹ̀ kọ́ pa á jẹ bó o débẹ̀ lọ́la bó tún ṣe bá a nu tẹ́bi bá yà pa adìẹ yẹn kú síbẹ̀ ló kù kí ni wàá nira tá à ń ṣe kí lẹ́tẹ̀ tá à ń tin agbárí ara wa torí ìtọ́lọ́run wàláì tọ́lọ́run bọba Allah subhanahu wa ta'ala ọba fi nkankan kí ọba o kò sí nkankan tẹ́ni kankan lè fi kàn la yusibanna illa ma kataballahu lana torí pé kí ni huwa maulana nkankan ò lè ṣẹlẹ̀ sólùgbàgbọ́ òdodo sí mùsùlùmí àyàfi ohun tọ́lọ́run bá kọ́lé wa lórí pé yóò ṣẹlẹ̀ sí wa ẹ tiri wàlá tẹ̀sán wàksáwò ní nkúntùn mùmíní ọlọ́run tún sọ àwọn ọ̀rọ̀ kan ní sọ́ọ̀tù tọ́ba Quran chapter number nine verse number forty ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó ní ẹ lọ́ọ́ fọkàn yín balẹ̀ inna Allaha ma'ana Allah ń bẹ pẹ̀lú wa tó túmọ̀ sí pé gbogbo ẹ̀dá yòówù tó bá lè máa dáhùn sọ yìí pé òun ń gbèrò aburú sọmọlàkejì rẹ̀ ẹ̀yin ìyá mi irú ẹni bí ọ̀dà láwùjọ o kìí ṣèyàn rẹ̀ gbogbo ẹ̀yin àáfàá tẹ̀ ń dáhùn sọ pé ẹ̀yin ń wá ìṣọ̀kan láàrin ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ ti rí kọ̀rọ̀ wọn nísìn bí wọ́n ṣe rí ní kọ̀rọ̀ náà wọ́n fi hàn ní gbangba yẹn kéèyàn ní àyà níbi tí ọpọlọ pé dé níbi tí ojú là dé kéèyàn wá sọ yìí pé ohun tó kàn ní pé kóun bọ́ sórí mídíà kóun mọ ọ̀rọ̀ ìpèlú ẹnìkan kóun mọ rán àwọn nǹkan burúkú sí ẹ̀dá kan tí sẹ̀dé yẹn bí ẹgbẹ́ rẹ̀ nítorí pé níhun tí ń ṣe èèwọ̀ ni nǹkan tí ò dáa ni wàláyà aburú lélẹ́yìí haza mi khusranil mubin eléyìí nínú òfò tó hàn ní ẹ̀dá ńbẹ kọ́lọ̀ kọ́ sọ wa ńbẹ ọlọ́run bọba àlekè ọlá ó sì ti ń sọ fún àwa tá a jẹ́ mùsùlùmí wípé òun tóun sí Allah subhanahu wa ta'ala nǹkan kan ò lè kàn wá àyàfi tọ́lọ́run bá ní kọ́ kàn wá kò síhun tẹ́ lè fi kí wọn bá wò wallahi ọ̀rọ̀ pàǹgbìjà rẹ̀ kọ́ torí pa ari pé ọba ẹ̀ ń sọ pé Islam lẹ̀sìn ń sì ń sọ pé àsọlọ lọ́hùn tẹ́ bá lọ ka ìtàn ilẹ̀ Yorùbá gan nígbà tí wọ́n sọ ìtàn Olódùmarè àti Ọlọ́run tí wọ́n ní Olódùmarè náà là ń pè ní Ọlọ́run kí ni àkídà tí wọ́n sọ nípa olódùmarè <coughs> kí làkídà tí wọ́n sọ níbẹ̀ kí làkídà tí wọ́n sọ níbẹ̀ nípa olódùmarè. kí làkídà tí wọ́n ń sọ nípa olódùmarè wàláì tí yẹn bá lọ gbọ́ àkídà olódùmarè yìí inú ìwé yorùbá gan ẹ máa gbà pé kò sẹ́lòmíì mọ́ lẹ́yìn ọlọ́run tó wọn máa sọ pé yorùbá gbà pé kò sẹ́lòmíì mọ́ lẹ́yìn ọlọ́run kò sálágbára kan lẹ́yìn ọlọ́run kódà nínú àkídà yorùbá wọ́n ní yorùbá tún gbà yí pé gbogbo ẹni ó bá ṣèkà fún yẹn tó bá ṣaburú fún yẹn òun náà ni ni wọ́n ní náà ni yorùbá mọ́ fi ń kí ọlọ́run pé agbèjà aláìlára ẹ̀rí agbèjà aláìlára ẹni tí mọ́ dúró ti aláìlára ẹ̀dìrí so ọlọ́run bọba àlekè ọlọ́ Allah subhanahu wa ta'ala kò tọrọ yí pé káwo ó ṣépè fẹ́mi kan tàbí pé kẹ́mi kan ó kú sínú àánú so tó bá jẹ́ sí pé ohun tí o ní àwọn bàbá rẹ̀ ń ṣe òòṣà tí wọ́n ń ṣe ẹbọ tí wọ́n ń bọ yẹn iná ìwọ náà fẹ́ máa ṣe làbàdà ẹ pàdé ara níwájú Allah subhanahu wa ta'ala ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe rí ní kọ̀rọ̀ gangan ló ti fi hàn ní gbangba yìí bẹ́ẹ̀ ṣe rí ní kọ̀rọ̀ gangan òun náà lẹ́ fi hàn yìí mùsùlùmí wò lẹ́rìí tí ọba èlé àánú lálẹ́ bá yín ṣe alẹ́bàáyín ṣe ìlíàn sẹ̀ríà sì faramọ́ irú sì bá àṣìn jọ sí ágúmẹ́ǹtì pé a ah, islam lẹ̀sìn ẹ bọ ní kinní kan ẹ padà ṣiṣẹ́ sí àwọn bàbá yín a lè sọ fún yín pé ẹjájọ ṣe ìlíàn ẹjájọ muje lọ sí ọ̀dọ̀ Allah ẹni tí ń bá ń parọ́ nínú àwọn méjèèjì kọ́ lọ́hún gégùn lé e lórí ìlíàn nìyẹn ṣùgbọ́n pé káwá bọ́ síbi kankan mọ́ sépè yìí pé ah, olúwa wo àràbà ọlọ́run mọ́sàbá wa gbẹ̀mí rẹ̀ ọlọ́run mọ́sàbá wa pa ìwà àka tó so tó túmọ̀ sí pé ìwà burúkú yẹn ó wà ní inú àwọn tí wọ́n ń pera wọn ní oníṣẹ̀ṣe lọ́pọ̀ lọ́pọ̀ ìwà àkà ó wà nínú wọn léyìí tó sì já sí pé ọlọ́run bọba àlékè ọlọ́run ṣe kí ni kò fẹ́ fún gbèsè ayé wa ẹ mọ̀ bá mi ká lọ. ó fi àjẹ orí adé ó dọ̀tí orí adé ó gbadélé owó láwà ní kárí tá a bá ti dádé fún yàn. ẹja gbé tóbi fọlọ́run ó lọ ọbọ olú ọbọ olú wo ó dọ̀tí orí adé ó fìyà jẹ kínní ọgbàdélẹ̀ owó láwàní kí ni position adé inú gbèsè ayé ọmọ èèyàn ẹ dáhùn kí ni position adé ọjọ́ tó ń bọ̀ wá láti wájú Allah subhanahu wa ta'ala ọwá ní hòhò ní ọjọ́ tó bá kó ń bẹ̀ ní okó hòhò ní ọgbádìyàn ka ẹlẹ́nìkẹ́ fi gbé ó túmọ̀ sí pé ohun tí ò fi bẹ́ẹ̀ húlò débì kan ni ẹ dirí ọgbẹ́ ọba kan gbé adé kan kalẹ̀ adé yẹn náà lẹ́lòmíì náà dé tóun náà dé tóun náà sì ń dé sórí kí ló wà lára adé bíi nísìkí n sọ pé fìlà yẹ ẹlòmíì ò lè dé kí ló wà lára adé tí èyí bá ṣe pé bá pèpè kú pèsè kò sí nǹkan kan lára adé ju àpọ́nlé tá à ń kẹ́ ń lọ yí ah, ẹni tó dá yàtọ̀ yìí ọba ni láàrin wa ọtán kí ló wà lára adé kí ló wà lára adé ọba tó yẹ pé látọ̀run tí ń bọ̀ wá yẹn ó gbé adé yẹn rù wá ni takẹ̀ fẹ́ràn tàn yẹn torí ó gbé adé kalẹ̀ ó wá wọn à ń wé láwàní nígbà tó wà wé láwàní ó gbé adé yẹn ó gbé sórí ìyàwó rẹ̀ ni wá ní kíni kí lobìnrin ò lè fi bọ́kọ ẹ̀ síyé kí lọkọ ò lè fi báyàwó ẹ̀ síyé kódà kó gbé sí wọn ní pọ́pílìkì báyìí òun ló ní ìyàwó ẹ̀ kí ni bẹ lára adé àwọn ohun tí ó kẹ́ ẹ pọ́n lápọn boro tẹ́ ẹ pọ́n lápọn boro òun náà nìyẹn kò sí ẹ̀rí kankan tọ́tẹ̀ wà lórí pé bóyá adé ọba inú yorùbá inú tẹ̀ yorùbá náà lẹ́tì mọ rí gbogbo àwọn àdánwò ńlá yẹn tẹ́ pé adé mi tẹ́ bá dege ọrùn ó sì mọ wọ̀ yín látara àpèkúpè tó ti wà ńbẹ̀ ṣẹlẹ́dàá wa ló fún wa táfíwá sọ pé nítorí tẹ́nìyẹn ti dáhùn sọ yí pé ìyàwó mi déwò ó ti sọ di nǹkan ṣé ńgbà tí ìyàwó sì dé sọ́run sì wọ̀ sọ́run wọ̀ àwọn èèyàn fẹ́ràn ẹ̀tàn nínú ìgbésí ayé wàlá àwọn yẹn fẹ́ràn ẹ̀tàn ọlọ́run bọ̀bọ̀ àlékè ọlá allah subhanahu wa ta'ala òun náà sì lọ́ba tí mọ́ sẹ́sà inú sọ́tò alimron quran chapter number three thirty two thirty three olùwé to thirty four ọlọ́run bọ̀bọ̀ àlékè ọlá sẹ́sà àwọn tó fẹ́ sẹ́sà ń bẹ̀ yẹn ó sẹ́sà wọn ó yọ ànẹ́bì jáde lára wọn látinú àwọn àrọ́mọdọ́mọ wọn tún yọ àwọn èèyàn àwọn èèyàn jankẹ jankẹ jankẹ jankẹ adéwòlẹ́rí lórí àwọn ànẹ́bì àwọn ànẹ́bì ìṣẹ́gbẹ́ ọba ni àwọn ànẹ́bì táwọn ń gba wáàyí láti ọ̀dọ̀ ọlọ́run subhanallah àwọn ànẹ́bì sẹ́ sí wọ́n sẹ́gbẹ́ ọba ẹnì kí ọ bọ́ta kó sọ pé ànẹ́bì kan sẹ́ ìsẹ́gbẹ́ ọba káwáwòrú làákàyè tó ń tọ̀ ń lò àjíyàn àwọn tó ń lọ ń fi ànẹ́bì ọlọ́run ọba wí ọba o torí bí làákàyè wọn ṣe mọ ni o ẹ mọ́ bílẹ̀mù wọn o àgbọ́yé wọn bó ṣe mọ nìyẹn o ẹ àwọn ànẹ́bì ọlọ́run ká tó wá sọ pé ànẹ́bì Muhammad sallallahu alayhi wa sallam bàbá gbogbo àwọn ànẹ́bí ọlọ́run tọ́lọ́run fi iṣẹ́ ẹgbẹ̀yìn rán kò sí ànẹ́bí ọlọ́run ọba kan tí í ṣẹgbẹ́ ọba kan torí pé gbogbo ọba pátápátá tí ó pàṣẹ kò ní jùlọ ẹ̀ lọ tó bá pàṣẹ nílùú ẹ̀ gan wọ́n tó bẹ́ẹ̀ lọ́wọ́ wò àwọn ànẹ́bí tọ́lọ́run mọ́ ránṣẹ́ ẹ̀ wo ni iṣẹ́ oríire àtàyè àtàkìyàmọ̀ àwọn iṣẹ́ bọ̀ àwọn ẹni ẹ̀sà ẹ̀ gbọ́ngbà tọ́lọ́run sọ̀rọ̀ ànẹ́bí wa Ibrahim ni inú sọ́ọ̀tù bọ́kọ̀rọ̀ chapter number two láti verse number thirty all the way to thirty one. ọlọ́run ọba ló ń sọ̀rọ̀ rẹ̀ ń bẹ́. so ìyẹn fi ń yé wa yí pé ànábì wa ibrahim aleyhi salatu wa salam ẹni ẹ̀sà ni ọlọ́run wà lákọ́dí stọ̀fà iná òfin dúníà wà iná òfin là áhùrọ̀ ti làmínà sọ̀lìhì asàálẹ̀ sàlàyé tó bá dàlí kìyàmọ̀ nú àwọn ẹni rẹ̀ lọ́dọ̀ àwọn ọlọ́run ọba náà ní túnbẹ̀. iskọ́lá láwùrọ̀ bò aslim kọ́lá asilamu tún lè rọ bílí alẹ́mi gbàtẹ́lẹ̀ dá wa ń dáhùn sọ yìí pé jupájú sẹ́lẹ̀ fọlọ́hún ó lóun ṣe tán láti gbà láti mọ̀ ṣe tán Allah nìkan ẹ dírí àwọn tó láyé ṣáájú tiwa òun là ń tún sọ̀tàn wọ̀nyí ọlọ́run bá nú àwọn ẹni rẹ̀ ní adéwò ló wà lórí rẹ̀ anabi wa muhammadu sallallahu alayhi wa alayhi wa sallam tíyìn wọn fi tó báyìí wàrọ̀ fáánà lákàtẹ̀kẹ̀rọ́kà o ò ní síláyé mọ́ orúkọ rẹ̀ á sì mọ́ gbé gànso sallallahu alaihi wa alihi wasallam adé òun lànẹ́bì dé sórí adé ìmọ̀ ẹ̀sìn adé ìsọlọ́run láàṣọ adé ìmọ̀ sọ wípé ọlọ́run ọba ní sẹ́kọ̀ọ́sẹ́ lómi mọ̀ lẹ́yìn Allah àwọn gbólóhùn yẹn ara rẹ̀ láwọn ń gbọ́ lẹ́nu ẹ bá ẹ wá ń dáhùn sọ pé nítorí ó gbé adé ìṣẹ̀báyé adé òun ládé ipò òun ládé wà níwájú Allah àwọn ọmọ ohun tá à ń sọ lọ́rọ̀ ni gbogbo àwọn ẹni ẹ̀sà ànábì wa Isa Jesus Christ alayhi salatu wa salam adé òun ló dé ńgbà tó wà láyé ta ló ní ìtò nínú gbogbo ọba alẹ́ Yorùbá ká tó wá sọ pé anabi Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam anabi wa Dahud tó ń pè ní David ẹ dákun nínú àwọn ọba alẹ́ Yorùbá ò ta ló níyìn tó wọn náà nu làwọn mùsùlùmí gbogbo àwọn ilé ìlà àgbà pé ẹni tó jupájú sẹ́lẹ̀ fọlọ́run ọba ni wọ́n adéhùn lọ́wà lórí wọn sáde ni wọ́n máa fi ń sáyẹn lẹ́sà àbádé tí túmọ̀ sọ̀yẹn dọ́mọ́ ná adé tẹ́ẹ̀dé tí wọ́n lọ ẹ̀gbọ́n lọ́mọ́ ṣètùtù fún adétẹ́ẹ̀dẹ́ tí wọ́n sọ pé kínní tẹ́ ẹ̀ bá ń dè lásán lábàtà ṣùgbọ́n kí ẹ wá gbé ọwọ́ kan fún pé torí tí ọba Rasidi ó gbé adé kalẹ̀ ẹ̀yìn ṣe kínní láwà níní ń wé ìhun tó wù ló ń dé yẹn tó bá wù láti dádé làbáàtà kọ́ mọ́ dé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba ìlú òyìnbó tí wọ́n ṣe gbé àwọn ọba wa níbí ìbàyẹ̀ tó yẹ pé tí wọ́n bá pè kánú àwọn ọba yọ̀mọ̀ fàyàwọ́ tẹ̀lé e ni adé mélòó lẹ rí lórí ẹ̀ adé òlódé tọ́ba ìlú kan bá dádé lórí nísìnyí tí pírẹsidẹ́ǹtì bá gọ́fúnà lásán tí gọ́fúnà bá adéyẹn bọ́ tóun tí gbogbogbò kínní ni ó gbọ́n dànù nísìnyí sáwá tán ẹ wá rí adé orí àwọn ànẹ́bì ẹ rí orí adé àwọn ẹni re ẹyin ọmọ ìyá mi wàlọ́hì kò ṣeé bọ́ dànù nítorí wípé o wọ́n ṣe kínni wọ́n wà nínú àwọn olóríire tí wọ́n súnmọ́ ọlọ́run tí wọ́n ṣe tọ́lọ́ngbà tí wọ́n wà láyé ẹ mọ́ fa ṣe ẹ mọ́ fi ọ̀rọ̀ adé ẹ mọ́ fi jọ́ọ̀jì ọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́ba dé ẹni bá wù kó dé ẹni bá wù kó mọ́ dé ẹni bẹ́ẹ̀ ń bi adé ipò lọ́wọ́ àmbẹ̀ káàkẹ́ fi da yín mọ̀ pé ọba wa rèé kẹ wọṣọ kó tóbi ju tiwa lọ kẹ dé fìlà kó yàtọ̀ sí tiwa kẹ wọ bàtà kó yàtọ̀ sí àwọn ọlọ́lá wa ló dé yìí àwọn ẹni tọ́lọ́run sàlẹ́sà láàrin wa rèé àwọn ẹni orí sàrè àwọn ẹni àpọ́nlé wa rèé wàhálà ọ̀tán ká pọ́n yín lé ni àwọn aláṣẹ wa rẹ ni a fọ̀rọ̀ sí lẹ́nu rèé islam sì fara mọ́ pé ẹ fọ̀rọ̀ sẹ́nìkan lẹ́nu òkè ṣe pé nítorí adé tó ti wá wà lórí rẹ̀ ó wá spẹ́síà kan so adé yẹn ó sọ̀kalẹ̀ látọ̀run ni àbẹ́bẹ́ ọ̀la yorùbá ṣe fẹ́ràn ẹ̀rọ burúkú báyìí kí ló wà nú adé ọ̀hún ọ̀dà látijọ́ tọ́ba àwo ti gbé kalẹ̀ àtàwọn bá míì náà tí wọ́n jẹ́ mùsùlùmí nílẹ̀ yorùbá yìí dáadáa tá a mọ̀ wọ́n tí wọn ò dá dé yẹn kí ló ṣẹlẹ̀ rí ẹn adéṣẹ̀báyé lélẹ̀ adéṣẹ̀báyé ọ̀hún bolẹ̀ gbé sí ẹn tán àtìlú ọba ti rójúmọ́ wọn máa ń de ni e, ebi lọ́fẹ̀ẹ́ pawákù yìí ẹdí adéṣẹ̀báyé kébi ọlọ́ọ̀lù ẹ ṣètùtù pé kí ebi ọmọ pa ọmọ ẹ ṣètùtù pé kí ayé wọn mọ dá àfi pé ọba àwò yìí torí tí ń sọ pé kẹ ẹ mọ̀ sẹ́bọ̀ mọ́ kò sí nǹkan kan bẹ́ẹ̀ kí ló wà ń bẹ́ẹ̀ ọ̀tún àmàdìẹ ọlọ́run fún igi la ilaha illallah muhammadu rasulullah alhamdulillah ala ni matil islam adúpẹ́ o. tẹ́lẹ̀tẹ́lẹ̀ o ti ju gbogbo ayé lọ rasidi bá délẹ̀ nílẹ̀ yorùbá òwe láwà ní kárí rasidi gbé adé ó fi wọn ìyàwó lórí ẹnìkan òwújọ ó dáadé bóbìnrin. ẹ ṣé wọn dáhùn sọ pé obìnrin dáadé ni ẹ dákun ṣé obìnrin dáadé nílẹ̀ yorùbá mò ń béèrè ni o tóbìnrin bá dádé ńlẹ̀ Yorùbá ẹ̀rí yín dá ta ló sọ fún yín Ọlọ́run wo ló sọ fún yín pé obìnrin ò lè dádé president tó ju pọ̀ ọba lọ gan nínú orílẹ̀-èdè ṣé Yorùbá kì í obìnrin ò kí ń dù presidential election ni wọ́n ń ṣe lọ ní Amẹ́ríkà lọ́wọ́lọ́wọ́ báyìí tí wọ́n parí ẹ̀ ní on the four of November ẹ̀yin ọmọ ìyá mi obìnrin ń dupò possibility wà kó sì wọlé ká tó wá sọ pé adé ńlẹ̀ ẹlẹ́ ń bí adé adé àdèkí ló wà lára rẹ̀ à ń kẹ́ fi ń buyì fún yín pé ah, àwọn ọba ọba aládé àwọn ẹni ẹ̀sà láàrin wa rèé àwọn tá a mọ̀ gbọ́rọ̀ sí lẹ́nu tí wọ́n bá pa á láṣẹ burúkú ọlọ́run náà sì faramọ́ bẹ́ẹ̀ fún wa ìsìláàmù sì kọ́ wa bẹ́ẹ̀ kò sí pé ayẹyẹ wọn ṣùgbọ́n kẹ́ ẹ wá sọ adé yẹn di nǹkan kan yí pé ó ti dòòṣà kan níbi tẹ́ ẹ ti gbé ṣubú nù gbogbo ọba tó bá ti sọ adé di òòṣà láàfin ọba tó ṣubú ni kí ló wà lára òòṣà afẹ́ dádé àmọ́ apadìẹ fún afẹ́ dádé àmọ́ fi ẹ̀jẹ̀ ṣe kínní kẹlẹ́gbẹ̀gbẹ̀ rẹ̀ kí ló wà nínú adé bẹ́ẹ̀ adé tá à ń bá ti ń dé tó bá ti kọjá yí pé ká gbé pẹ̀lú bísímìlà pẹ̀lú orúkọ ọlọ́run ọba tó yọ̀ǹda adé fún wa àbùtọ́ba tó fún wa lẹ́mìí tó bọ́ wa dàgbà àìmọye àwọn tó ń jọ bí wa tí wọ́n kú kéke táwọn ò ráyè dépò ọba yẹn táwọn náà sì lẹ́tọ̀ọ́ pé wọ́n bá ń bẹ láì wọ́n lè jọba tá a mọ rírì ẹni tó ní kinní yẹn tá a bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú orúkọ rẹ̀ tá a parí ẹ̀ pẹ̀lú orúkọ rẹ̀ á tún gbalada kó fi wá sípò Agbalada yìí pé à ń ṣe dáadáa sáwọn èèyàn nínú ìlú àtún àgbàládà pé ọlọ́run ọba yẹn wá léèyàn rí. wà ní ẹ ọ gbé adé sórí obìnrin ẹ ọ ti ń fi yín sí ẹ̀yẹ fáyé òòṣà ló ládé ni ṣé òòṣà lọ́fọ́ bá jẹ́ ni. náà <laughs> la ilaha illallah muhammadu rasul wàhálà wọn ti kó wọn ti kó owó kó sáwọn èèyàn lórí ilẹ̀ yorùbá yìí ọ̀pọ̀ gan ni o ẹ ìfani ọ̀yàn ọmọ òye ìfani bo nífà ò níyan ọmọ òye mọ́ ọmọ òye kọ́ àbò olówó lápò ìfẹ́yìn <laughs> tẹ̀ ń dù astara fúnra ọlọ́mọ túbá bí mo jọ́ ọmọ ọba ìlèdú láyé bí mo jọ́ ọmọ ọba ìlèdú àtàní aláàkọ́rìmọ́ni àtàkùnbalẹ̀ adìyẹ àtòkùn tẹ̀fọ̀rọ̀hù ń tọ́ ọlọ́run ọba tẹ̀ fún mi tẹ̀ kọjá gbogbo òyìn ọlọ́run yóò dáadáa fún mi tó jù yẹn lọ. àmọ́ sọ pé adé kí ló special lára adé tó ju fìlà tá à ń dé yìí náà lọ. kágbé ah, ọba wa dé o ha àdé white lọ́wọ́ bàtà white fìlà white aṣọ white bí ọba wa ọ̀kẹ́rẹ́ jẹ́ta nígbà tá a fi kéré ńgbà yẹn tí bàbá bá ń bọ̀ wá jímọ̀ báyìí yóò wọ agbádá funfun adé funfun ọ̀pá funfun bàtà funfun ṣì ń jẹ́ ọ̀kẹ́rẹ́ lárinrin àbí kí ni mo tẹ̀ rúrúkọ wọn ńgbà yẹn a kéré láti ìsàlẹ̀ tábà mi báyìí láti rìn lójú ọjà torí ìmúra ọba wa a sì mọ a ti mọ lọ gun kíní ìjàpá tó wà níta ọba yẹn tá a ti mọ lọ wò mo lọ gbé kábíyèsí fẹ́ jáde wọ́n fẹ́ jáde kódà umbrella tún tún fi sí wọn lórí báyìí umbrella yẹn white tún lòun náà tí ó bara wọn mọ́ bàbá onítọ̀ ọba wa nu bàbá àwọn bàbá wa tọrọdọ̀ tí wọn làwa gbé tó di pé wọ́n lọ fi wá sílé kéwù ọlọ́run bá kẹ́ gbogbo wọn púpọ̀ wọn ti lọ ọlọ́run bá foríjì wọn ẹ dákun káwá dáhùn sọ pé ohun tó bá ń lò jáde bó ṣe bára wọn mọ yẹn bó ṣe ṣe déédéé yẹn ó ti di ohun tí wọ́n ṣe kíni ó ti di ohun tí wọ́n ń sìn ó ti dòṣà. ó ti ohun tó yẹ pé tọ́ba bá gbé bọ́ba gbé kalẹ̀ nínú ilé gan tẹ́yìn ọba rí ìyàwó rẹ̀ lè gbé tí ó sì gbé sórí àwọn ọmọ rẹ̀ lè gbé tí wọ́n gbé sórí mẹ́bí wọ́n hun ni. àfi tẹ bá pèpè kúpè sí lókù tẹ bá pèpè kúpè sí ọbẹ̀ yìí sàlìjànú èèyàn ọbẹ̀ ọ̀lẹ́mìí méjì kò lórí méjì kódà kéé ronú lẹ́ẹ̀mejì bá náà ṣe ń ronú lòun náà ń ronú ló fi láwọn àsọmọgbè tí ó fọ̀rọ̀ lọ ọlọ́run nìkan tó pé ọlọ́run nìkan tó pé tí ò lábùkù síbi kankan òun nìkan níbẹ̀ nípò pé ta ni kò ní fọ̀rọ̀ lu ẹnì kankan Allah usomad gbogbo nǹkan náà mọ̀ gbé bùkátà lọ rí ba Quran chapter number one and twelve verse number two gbogbo nǹkan ni ọmọ lọ gbé bùkátà ba Fast number four yẹn ó wà ní walam yakun lahu kufuwan ahad kò sí nǹkan kan tọ́jọ́ níbi ká ṣe nǹkan ni o níbi ká lágbára ni kò sí kankan tó tẹ̀jọ́ nítorí pé ọba àwọn àdáhùn sọ pé kò sẹ́lòmíì máa yà fọlọ́ sẹ́lòmíì wà ń bẹ lóòótọ́ ni sẹ́lòmíì ń bẹ lẹ́yìn Allah tẹ́lòmíì bá ń bẹ sọ fún wa ká gbọ́ wàláì kò sí wàláì kò sí àfẹ́ni tí ò fẹ́ gbóòótọ́ ṣé ẹ̀mí ẹ̀mí tọlọ́hun náà ni bàbá onífàyè ní tótó yìí bàbá Ọ̀rúnmìlà yìí ẹ̀mí ẹ̀sìn rẹ náà ló ní báyìí ló ń fi rin aburú sí ẹnìkan. lọ. ó gbé adé obìnrin lórí ẹnìkan ó sọ̀rọ̀. oníyàwó òun ni tí olórí máa ń dádé ńlẹ̀ Yorùbá ni olórí mélòó ní gba dédé làṣídìí ṣe tiẹ̀ e o ó dádé fóbìnrin sí fúnyàwó láàfin a ò fi jọ́ gbogbo ẹjọ́ ìlàgbọ̀n papọ̀ làwọn aṣọ fún ìrìn mọ́lẹ̀ o. tẹ́tí wọ́n ní gbogbo ẹjọ́ ẹ kí ni ẹjọ́ tó kó papọ̀ ṣé ńjọ́ tí ọba àwo tó gbé adé sí orí ìyàwó rẹ̀ òjò ọ̀rọ̀ mọ́ nílùú wo ni sáwọn èèyàn jẹun mọ́ nílùú wo ni àbẹ̀yẹ̀ mọ́ gbọ́rọ̀ ni sáwọn èèyàn olóyún kún ọmọ bímọ mọ́ nù ìlú ni ṣé báwọn èèyàn bí wọ́n ṣe ń ní lọ́wọ́ tí wọ́n ń rí ṣe tí wọ́n ń jẹ tí wọ́n ń mu ṣé wọn ò ní mọ́ lọ́wọ́ ni nínú ìlú náà àbáwọn ọmọ ìlú wo èyí tí ń travel out nínú wọn ó sọ fún wọn pé òun ọ̀rọ̀ nẹ̀ lọ́mọ́ látijọ́ tí ọba àwo ti dé adé abáwọn yẹn ṣe máa ń ronú báyìí náà nǹkan nǹkan tó yẹ pé ó kẹ̀ fi tin ọpọlọ èèyàn ni tí ò ní nǹkan kan ṣe pẹ̀lú àlámọ̀rí àwọn èèyàn rárá àti rárá tiẹ̀ ni àwọn bàbá wa láyé àtijọ́ tó yẹ pé fìlà ni wọ́n tẹ̀ mọ́ ti ń kọ́ tó yẹ pé fìlà ni wọ́n tẹ̀ mọ́ ti nípìlẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́ kó tó di pé wọ́n sọ pé adérè adérè nípìnlẹ̀ gangan èèyàn mélòó ní dádé láyé àìmọye àwọn èèyàn jàǹkàn jàǹkàn jàǹkàn jàǹkàn lórí ilẹ̀ títí dè ní tà ń sọ̀rọ̀ yìí ná tí ó sì sáde lórí wọn ṣe ọ̀ṣọ́ tí wọ́n bá wà ń lò tíyàwó wọn náà bá wà lò ṣé èèwọ̀ nínú ẹ̀sìn bí mo ṣe wọ jàlámíà ìsọ̀rùn mi yìí tí wọ́n bá bọ́ọ̀lẹ̀ ìyàwó mi lè wọ̀ nínú ilé yàrá nínú ilé tí ó sì sọ pé òun fi kírun làbá àtàkùn sí sábúrú mẹ́ tí ó wọ̀ ọ́ pò ń fi kírun tí ó adé pé orí ẹ̀ ni ó fi kìmárù rẹ̀ lé tó bá wọ̀ tẹ́ńsọ̀ á ju kìmárù sí nínú ilé kò sí sábúrú mbẹ́ fìlà ni mo dé yìí tí àwọn mi bá ní pé ah irun irun orí òun kò pọ̀ ju ó sì mu ó sì de kò sábúrú mbẹ́ kí n sọ pé ǹdé fìlà nísìmú sí kò lórí kò sí kò sí wàhálà ó wù mí ni kódà bí fìlà tún ṣe wà yìí n gbọ́dọ̀ sọ pé ah súnà ni o ìsúnà ni o tí n bá dé eh, haramu ni o tí wọn bá dé ń gba ládà kan o ó tún ti dè wọ n gbọ́dọ̀ gbé ládà lórí fìlà tọgbà òní tadé ṣe wá jẹ tó àjà sí pé nítorí tó ti gbá adé léyàwó rẹ̀ lórí gbogbo àwọn ẹjọ́ ilẹ̀ wa papọ̀ ẹ wá fi san rúmọlẹ̀ ah wàhálà báyìí fẹ́ràn eré gan gbogbo ẹ̀yin tẹ̀sí ìjọ ń gbara yín ẹ ti jọ ọ̀rọ̀ kó tó di pé wọ́n á lọ sí ẹ tún wá ka ẹ ṣe ń kọ̀rọ̀ ẹ tún wá ka ẹ fi hàn ayé ẹ ń fi ẹ ń sọ fún ẹ ń sọ fáyé náà nìyẹn pé bẹ́ẹ̀ ṣe rí ń kọ̀rọ̀ náà nìyẹn bẹ́ẹ̀ náà ní gbangba yín bẹ́ẹ̀ ṣe máa ń ṣe ìkà náà nù ní kọ̀rọ̀ àti gbangba èròǹgbà yẹn ni pé kí ọba àwùsá parẹ́ kẹ́ mọ́ rí mọ́ kí Islam pa kọ́ parẹ́ kọ́tẹ̀ mọ́ kọ́tẹ̀ mọ́ lọ mọ́ wọ́n lẹ́yìn ṣe é ah la hawla wala quwwata illa billahi aliyul azim inú sọ́ọ̀tù sọ Quran chapter number sixty one aya ẹlẹ́ẹ̀keje títí dẹ́lẹ́ẹ̀kẹsàn-án ọlọ́run bá ní pé yuriduna yutfihu nurallahi bi afwahihim wallahu mutimu nurihi walaw kariya al-kafirun ọlọ́run bá ní pé wọ́n fẹ́ fi ọ̀rọ̀ ẹnu wọn ète wọn ọgbọ́n wọn agbára wọn wọ́n fẹ́ fi palẹ̀ mọ́lẹ̀ ẹ̀sìn mi ọlọ́run ọba ṣùgbọ́n mi ọlọ́run ọba ní mú ẹ̀sìn mi tàn sí kódà káwọn tí wọ́n jọ́sẹ̀ bó kórìíra ọlọ́run ọba ní pé islam ni ó borí wọn. wàláhù mutimu nuri ọlọ́run ní ìmọ̀ tẹ ìmọ̀ tẹ mọ́lẹ̀ ẹ̀sìn mi so wàlá ọkẹ́rì yẹ́lì mushrikun kódà káwọn kèfèrí kó kórìíra rẹ̀ nínú sọ́tù fati Quran chapter number fourteen verse number twenty-eight ó ní wákàfà bíláì ṣẹ̀hídà mo testify sí bẹ́ẹ̀ mo jẹ́rìí sí bẹ́ẹ̀ yìí pé biizinila islam ni ó borí ẹ wò nǹkan wàláhì aláàánú lọ sọ gbogbo ẹ̀yin àfọ̀ ní humanity ṣe ti rí nsìn tó bá jẹ́ pé ọjọ́ ọmọ ọjọ́ mùsùlùmí gidi lóòótọ́ ọjọ́ àfáàrẹ nídìí islam sí wọ́n support ní sáwọn ẹlẹ́bọn ṣe yìí wọ́n ti ṣe é ní kọ̀rọ̀ kò gbọ́ wọ́n tún ṣe é sí gbangba tí ó sì ràn kankan tí ọ̀ràn kankan àfọ̀ ní humanity ti ń pariwo ẹjẹ́ àsọ̀ kan ẹjẹ́ àsọ̀ kan ẹjẹ́ àsè kan àpẹ bẹ́nibọ̀dì jà ṣùgbọ́n síbí wọ́n sì mọ́ sí kan rí wọ́n sì mọ́ sọ̀ rí. inna lillahi wa inna ilayhi raji'un ọlọ́mọ sìn wá lọ́nà. naam. ìjà ọ̀rẹ́ rẹ̀ ló sì ọ̀rọ̀ rẹ o oṣù gàgàgà aláwọ̀ àárín ọ̀rọ̀ rẹ o ó dọwọ́ yín o ó dọwọ́ yín ó dọwọ́ yín o amóbìwá o amadi àwa ọlọ́jọ́ ìpínyẹ o Rashidi ọba olú ìwò Rashidi ọba olú ìwò ó ti ba àpèrè ọba jẹ́ o ó ní kí ní jó ó ní kí ẹ gbọ́ wọn lọ́ba olúwo ti ba àpèrè ọba jẹ́ kí ló bàjẹ́ ìpìlẹ̀ ìpìlẹ̀ àwọn bàbá wa gan wàláì mo fọlọ́run bá mi ṣẹ̀rí kí ló bo olúwo bàjẹ́ kí ló bàjẹ́ àbótú nǹkan ṣe wàláì ohun tí ọba olúwo tún ṣe nílẹ̀ yorùbá òun lẹ̀ bá lọ wò kẹ́ tẹ̀lé ọba olúwo ò bà nǹkan kan jẹ́ ńṣe ló ń ṣe kíni ńṣe ló ń ràn wá lọ́wọ́ wàláì tẹ́tìrì ní ojú ní ojú ewé ìwé tó wà lọ́ọ̀mì wọ́n ní èrò àti ìgbàgbọ́ yorùbá nípa olódùmarè èrò àti ìgbàgbọ́ olódùmarè ìwé yorùbá ni bá tẹ bá gbọ́ nǹkan tí wọ́n ń sọ ńbẹ̀ wọ́n ní ìran yorùbá jẹ́ èèyàn tó mọ olódùmarè kì í ṣe pé wọ́n nímọ̀ nípa rẹ̀ nìkan ẹ̀ wọ́n mọ rírì rẹ̀ bẹ́ẹ̀ sì ni wọ́n mọ òtítọ́ agbára rẹ̀ pẹ̀lú yorùbá gbàgbọ́ pé ọlọ́run náà ni ó olódùmarè wọ́n wà wípé ẹni tá à ń pè lọ́lọ́run òun náà ní jẹ́ ta ni olódùmarè wọ́n ní yorùbá gbàgbọ́ pé ọlọ́run wa ọlọ́run wà wọ́n gbàgbọ́ pé olódùmarè ni ó dá ọ̀run àti ayé pẹ̀lú gbogbo ohun tó wà nínú rẹ̀ ẹ ti rí ẹni tí ọba ọba ọba olúwo ń pè yín sí ni wọ́n tún sọ fún wa nínú ìwé yorùbá yìí wípé o ọlọ́run elédùmarè wọ́n ní yorùbá gbà pé òun ló dá gbogbo ọ̀run àti ayé ta lolúwo ń sọ pé kẹ́ ẹ máa sìn ta ni sọ pé kẹ́ ẹ̀ máa sìn ẹ̀wù kan wọ́n wà ní àti gbogbo nǹkan tó wà nínú rẹ̀ pátápátá ìyẹn tó wà nínú ayé àtọ̀run wọ́n ní èyí ló jẹ́ kí wọ́n pè é ní ẹlẹ́dàá ẹ ti rí èyí ló jẹ́ kí wọ́n pè é ní ẹlẹ́dàá mo yẹ tí dúró wọ́n ní ẹlẹ́dàá aṣẹ̀dá tàbí adẹ́dàá orúkọ tí wọ́n pọ̀ lọ́wọ́ ọba nìyẹn wọ́n á ní Yorùbá gbàgbọ́ pé ọba ni Ọlọ́run ẹ gbọ́ olúwo náà ń sọ fún yín pé ọlọ́run lọ́ba inú ìwé yorùbá ẹ lọ wò ó ẹ̀kọ́ èdè yorùbá tuntun apá kínní ti ss ẹ lọ wo page number one hundred and eighty wọ́n ní wọ́n dáhùn sọ yìí pé yorùbá náà gbà yìí pé ọlọ́run ni adẹ́dá aṣẹ̀dá àwọn yorùbá gbàgbọ́ pé ọba ni ọlọ́run ọlọ́run yẹn ni òun gangan ń pè yín sí ọlọ́run yẹn gangan òun ló ń pè yín sí ẹ gbọ́ mi yé wọ́n ní Elédùmarè òun náà ní Ọlọ́run la ilaha illallah muhammadur rasulullah sallallahu alayhi wa sallam gbólóhùn tọ́ba àwùsá bá a mọ́ sọjù ní pé Ọlọ́run lọ́ba àwọn kẹ̀ jẹ́ àrólé lórí ilẹ̀ lásán ntọ́lọ́n sọ ní sọ́tù bọ́kọ̀rọ̀ chapter two verse number thirty wáyé sí kọ́lá rọ̀ bùkálẹ́lì màláyé kátó ẹ̀ ní jáì ló ń fìlẹ̀ àrídìn khalifa wọ́n fẹ́ fàrólé kan sórí ilẹ̀ àrólé lásán tẹ́ wá débẹ̀ wá sọ̀rọ̀ ayé di nǹkan. kí ni jẹ́ òòṣà olóhùn ò lè bọ òòṣà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni kan fẹ́ bọ òòṣà tẹ́ ẹ bá ti bọ òòṣà ó ní kò sí wàhálà ó ní kán má bọ gbogbo òòṣà kẹfì sílẹ̀ láyé mọ́ o ní egun ilé ògbọ́dọ̀ jẹun mọ́ olóòṣà jẹun mọ́ olóhùn ò fẹ́ gbọ́. ẹ bẹ́ẹ̀ ni ṣé ọ̀run ọ̀rúnmìlà ló pa yín láṣẹ ṣé Olódùmarè yín láṣẹ pé kẹ́ ẹ mọ́ bọ òòṣà ẹ̀yin náà láti sọ sínú ìwé nísìnyí pé Olódùmarè òun náà níjọ́ lọ́hùn ẹ sọ ẹ̀rí ibi tọ́lọ́hùn ti pa yín láṣẹ ẹlẹ́yìn ọ̀gbà aláàbí ẹ̀ ń tanra yín. ẹ sọ ọ̀nà kan tí Ọlọ́run Elédùmarè tí Yorùbá gbàgbọ́ yẹn gangan ti sọ yí pé ẹ máa bọ Ògún ẹ máa bọ Ṣàngó ẹ máa sọdún wọn káwá sọgbà tí wọ́n délé ayé ká sọ ohun táwọn tí wọ́n ti wáyé ṣáájú wọn ń ṣe tẹ́lẹ̀ níbẹ̀ yẹn gangan la ṣe tó mọ̀ yín sólódodo ẹ̀mẹ́ àní ẹ fún wa lẹ́rìí ẹ̀rí yín làwa nídìí ọ̀rọ̀ Jàkó àbí ìbúkọ àwọn òsì lẹ́nìkan tá a ṣe pè fún ṣùgbọ́n àbá yín sọ̀rọ̀ tí lè okùn kúlẹ̀ àtòbúrò ànàkùnmí nǹkan tó sọ àdìkì sọ́ọ̀tù bọ́kọ̀rọ̀ chapter two verse one hundred and eleven ẹ mẹ́rìí yín wá lórí nǹkan tẹ̀ ń sọ gbogbo ohun tẹ̀ ń sọ yìí nísìnyí ẹ ti rí pé ọ̀rọ̀ gbọ̀ngàn gbọ̀ngàn wókòwókò kò tẹ̀ nítumọ̀ tí ò nítumọ̀. Yes. Dasidi olú ìwò ó ní kó máa fẹ́ lẹ́yẹ ló ń jẹ mọ́ o. Ó ní kó máa gbẹ̀bọ̀ fẹ́ yẹn lẹ́yẹ o. Ó ní ẹlẹ́yẹ ò gbọ́dọ̀ jẹun mọ́. Ó ní kó fẹ́ẹ́ payí. Ó ní ibi ní ó payí kú. Dasidi lọ sọ bẹ́ẹ̀ o. Ẹ kẹ kò sí sọ. <laughs> Àwọn ẹlẹ́yẹ àwọn ẹlẹ́yẹ àwọn ẹyẹ máa ń fò káàkiri lójú ọ̀run tí wọ́n máa ń wájẹ lọ ni. Bí kí wọ́n lọ pa ẹja jẹ nínú omi, bí kí wọ́n lọ pa atanta jẹ, ẹ̀ ń lọ mọ àwọn ìyá tẹ̀ ń jọ ń gbéra yín káàkiri wọn ò fáwọn ìyá ló ń jẹjẹ mọ́ ẹ ti rí gbogbo ẹ̀yin àfa òní humanity ṣe ti rí ẹ ẹbọ ẹbọ láàrin àwùjọ yìí <laughs> ẹgbọ́n nǹkan nítorí pé ọba abdulrasheed ọba àwo ń dáhùn sọ yìí pé kí wọ́n mọ́ gbé ẹbọ nílùú wo kí wọ́n mọ́ ṣètùtù nílùú wo ètùtùtùtù tí wọ́n ṣe ṣe ṣe tí wọ́n forí èèyàn ṣe wọ́n ṣètùtù ọ̀rọ̀ wọ́n ṣètùtù ọ̀la títí títí tí wọ́n fòdìdí èèyàn wọ́n fi ń ṣe é wọ́n du ẹ̀jẹ̀ èèyàn sórí àsáró bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wò láàrí tán mẹ́díà nǹkan la wò nínú rírí ayé tó pọ̀ lọ kárin mélòó la fẹ́ sọ inú ẹ̀sìn wo lẹ ti rí i inú Islam lọ́kọ yín ni àbí ẹ̀sìn wo ẹnìyẹn wá dìde pé à wàláì mo fi Ọlọ́run bá búra tá a bá fẹ́ kí ìpààyàn ó dínkù náà kí ní adẹ́bọrẹ́ kọ́ lọ rẹ̀ pátápátá ọlọ́run kọ́ pa ní adẹ́bọrẹ́ pátápátá kọ́mọ jẹ́ kí ìṣẹ̀ṣe kó gbérí mọ́ kọ́mọ jẹ́ kí ẹbọ kó gbérí mọ́ nílẹ̀ yorùbá kọ́lọ́run kọ́ pa ní rẹ̀ ọlọ́lá haúlẹ̀ wàlá kó wọ́tá ilà abilà àlùlà àdìm ọlọ́run kọ́ wọlá bí wọ́n ṣe gbérí ní gbòòrò mẹ́kà níjọ́sí ṣùgbọ́n lọ́wọ́ rẹ̀ yìí wọ́n padà wá paná tí wọ́n tẹ́ àgbérí mọ́ wàláyé pààyàn yóò sì lọlẹ̀ ìpànìyàn yóò sì lọlẹ̀ ẹ̀wẹ̀ lómìn tí wọ́n bá mú báyìí tí wọ́n bá bí pé tí wọ́n bá borí èèyàn lọ́wọ́ rẹ̀ wọ́n wá bí pé báwo ni ta lọ́kọ ẹ ọmọ adáhùn sọ pé inú ìwé babababọ òun lòun ti kà á ṣé ní ẹ̀kọ́ là ń rí gbogbo èròǹgbà eléyìí nísìnyí sọ́ba àwo kọ́mọ́ wà láàyè ni tí ò sí kankan òun náà padà sọ́nbi ọ̀rọ̀ rẹ̀ tó ní pé àpékó ẹ àpékó kú o ṣùgbọ́n tó bá òun tó bá yẹ ẹ́ náà ní kẹ́ lọ bá òun tó bá ẹ̀gùn kan ẹ wu ọ̀rọ̀ lẹ́nu ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ tí mùsùlùmí kan bá bọ́ jáde tó bá sọ̀rọ̀ eléyìí nísìnyí gbogbo yín pátápátá lẹ́mọ̀ kọ́mẹ́ǹtì dìndìnrín àwọn kọ́mẹ́ǹtì tí ò make sense ó ṣe é nísìn ẹ bọ́ta kẹ sọ̀rọ̀ o tá a mùsùlùmí bá ti wá sọ̀rọ̀ ẹ máa dán sọ pé ẹ ṣe sùúrù ẹ ṣe kinní kan ẹ ṣe gbá kan ṣé kí wọ́n mọ àbà wá jẹ́ tàbí kí wọ́n mọ sọ ohun tí ọ̀dà ká wà fọwọ́ lẹ́rìn ní gbogbo sùúrù tá a bá ṣe àsọ́bùrù alàtàn àti là ọ̀bọ̀dọ̀ jẹ́ sùúrù ṣíṣe lórí títẹ̀lé tọ́lọ́run kì í ṣe pé Islam sọ pé ká gọ̀ o asma ti bàjẹ́ Islam the religion of the wise kódà tẹ́rí èèyàn bá tún pé gan kò lè ṣe Islam tí olódò bá dénú Islam kò ní lu ọ̀sẹ̀ kan tí ì họ Islam Islam Allah ẹ̀sìn tí èsè pé àwọn bàbá wa sọ báyìí ìmọ̀ ló sọ látòkèdélẹ̀ látọ̀dọ̀ àwọn ànẹ́bí rẹ̀ títí tó fi parí sọ́dọ̀ Muhammad ìmọ̀lóso Islam. wàláì ọwọ́ àrẹ́rẹ́ kùnrán sí èèyàn ẹgbẹ́ rẹ ẹ̀mí kan ló ní ẹ̀mí kan lòun náà ní ọlọ́run ọ̀dẹ̀ ní kódà tí ikú ọba àwòbá wà lásìkò yìí àbí ọlọ́run ọba nínú ọlá kọ́mọ̀gbẹ́nu yín ṣiṣẹ́ lára rẹ̀ tó tí nǹkan kan bá sọ ọba àwọn oníṣẹ́ wọn gbé ẹ̀hẹ́n irúmọlẹ̀ ṣeun pẹ̀lú róòfò tẹ́ ẹ̀ fi ń tẹ̀ wá irọ́ òfò irọ́ lásán adìẹ tó da tọ́lọ́run ní ká jẹ kùlú mímọ́ fìlà àrídì hàlàlà ntọ̀ yìí bá a sọ́ọ̀tù bákọ̀rọ̀ chapter two verse one sixty eight ń tọ́ da tó wà lórí rẹ̀ ọlọ́run ní ẹ jẹ́ ọlọ́run dá díẹ̀ fún wa pé ká jẹ́ ó ṣẹ̀dá àwọn ẹran fún wa àtàwọn nǹkan mi ò ní á jẹ́ ẹ̀yin náà fi ń rúbọ pípé kíkẹ́ nìkan ó bàjẹ́ ẹ̀yin mídíà náà sì dákẹ́ àmùsùnmí àwa lànà àwa sọ̀rọ̀ ẹ̀ máa dáhùn sọ pé à ń sọ̀rọ̀ ẹ máa sọ pé à ń fagídí sọ̀rọ̀ à ń fìbínú sọ̀rọ̀ ṣépè la sẹ́ni àbí kí la ṣe fún wọn. ìní wọn sọ yìí nísìn tó àìpé mùsùlùmí kan lọ́lọ́ ṣe gbogbo yín lẹ́ẹ̀tì pé bò gbogbo yín lẹ́ẹ̀tì mọ ṣépè fún àwọn alábòsí burúkú. ìdílé olúwo lébi ní pàjájá kó lébi ní ọ̀pá ikú ó lé gbogbo ọ̀gbọ́dọ̀ gbẹ́bọ̀ fún lóde ìwò ó ní tí wọ́n bá gbẹ́bọ̀ sí kó yẹ nà wọ́n. ẹ kó nà ó nà ó nígbà yìí gbogbo ẹbọ náà tẹ́yìn bá ti ń gbé ẹni ọba ti gboríta kọjá ó ni òtútù burúkú ni ọmọ mu òtútù burúkú òun ni ọmọ mu. ẹ̀yin àdìmí ẹ̀ ń tó bá ti kọ́mẹ́ǹtì wèrè ńbẹ̀ yẹn ẹ mọ ẹ mọ ilé wọn kò ní online jàre. so ẹ̀yin ọmọ ìyá mi ẹ jẹ́ ká wò ṣé mùsùlùmí ó lè jáde kọ́ wọn sọ báyìí fún oníṣẹ̀ṣe tá a kan bá jáde báyìí nísìnyí tàbá lọ́n tọrọ ọdún nǹkan báyìí ipò bọ́yá tẹ̀ dó mọ́sálásí akírun tán àwa ni tọ̀ ńtọ́ kàn ní pé ẹja dá àdó àjọ fáwọn oníṣẹ̀ṣe o afẹ́kọ́lọ́ wọn pa gbogbo wọn ni ẹ̀dá kan bó wọn fọ̀rọ̀ sí. ṣùgbọ́n Islam ọ̀kọ́ wa bẹ́ẹ̀ peace is better sọ́tò tàwọn chapter number nine verse number six àlàáfíà ó ṣe pàtàkì àwọn tẹ́ bá ti gbé wá ní lọ́nà tí ọ̀yẹ̀kẹ́ gbàgbé wá wàláà á gbé fún yín padà ẹrù tí èsì ẹrù tiwa a ní gbé. máa kó ẹbọ jẹ àti títí dagunlẹ̀ lóde ìwò ìbẹ̀rù bójú lẹ́lẹ́bọ́ fi rúbọ lóde ìwò báyìí o fẹ́ bá rẹ́bọ lóde ìwò akẹ́kọ̀ọ́jú lóru o. ọlọ́run jọ da fún ọba wa abdulrasheed nílùú wo ìlú wo sì ní bàjẹ́ ìlú ẹnìkọ̀ọ̀kan wa ní òní bàjẹ́ níbi ọba kùsì ọlọ́run bá tún ṣe ẹ mọ́ gbà o tẹnìkan ọmọ gbẹ̀bẹ̀ mọ́ ẹ̀rì tí ẹbọ rúrú yẹn máa ti ń lọ ọlẹ̀ ìpànìyàn mọ́ lọ ọlẹ̀ ibi tí wọ́n ti ń rí náà nu ibi tí wọ́n ti ń rí náà nu bẹ́ẹ̀ bá àwọn mùsùlùmí kan náà tí wọ́n ń pọ́n wọn láàfà tí wọ́n mu tí wọ́n tún nírun gbọ̀n tí wọ́n sì tún béèrè èèyàn bá ẹsẹ̀ èèyàn lọ́wọ́ wọn àwọn ọ̀dọ́ yín náà wọ́n ti wá kọ́ ọ̀dọ́ yín náà ni so ẹ̀yin náà lẹ́njọ́ ń ṣe so kò èyí ò yín ò rú wa lójú rárá. naam. ọmọ ojú ò tó bẹ́ẹ̀. ó ti tán. wọ́n máa ń rẹ́sẹ̀ pa. sọ́tán. So, torí ọba abdulrasheed mo má di ẹ̀ yí wá o mo mú kinní yí wá o mo mú gbá wá o mo má o wá o kó kú àbí àbí káàárẹ̀ ọmọ ṣe kọ́mọ lè ráyè <clears throat> la ilaha illallah àbí allah subhanahu wa ta'ala bá wa dúró ti ọba wa o abdulrasheed ọba àwo ọlọ́mọba àdó ti o ọlọ́mọba wa sọ o ọlọ́lá hawla wàlá quwwata illa billahi alil azim eléyìí ni ṣókí nínú a mo ti lo táìmù tó ṣe díẹ̀ o mo ti wò kó bíi thirty minutes náà ni màá lò mo ti lo fifty minutes báyìí àbí ọlọ́run ọba nínú ọlá àtògo rẹ̀ kọ́sẹ̀ni kọ̀ọ̀kan alẹ́sàn olóore ọ̀làlá àhọ́lọ́wọ̀lá kó wọ́ta ilà abìlà àlélà sí. now tá a bá ronú ìṣẹ̀sí tó wà ní online tó bá fẹ́ pè wọlé kó pè sórí zero eight one four seven two seven one seven zero eight tó bá dé oníṣẹ̀sí ẹlòmíì tó bá fẹ́ pè láàrin ìṣẹ́jú díẹ̀ tí yóò kù tí yóò fi pé wọ́n náà wáyẹn ká pè sórí zero eight one zero eight one four seven two seven one seven zero eight fẹ́ni tó bá fẹ́ pè. àbí ọlọ́run bá nínú ọlá àtògù rẹ̀ kódà àwọn kọ́sàlékún ìfàyàbalẹ̀ fẹ́ nìkọ̀ọ̀kan wa ọlọ́lá ilá ìlàlá ọlá àti tóbi ọlọ́run bá. Hmm. zero eight one four seven two seven one seven zero eight fún àtàbà fẹ́ pé mo ti pín ní nọ́mbà yẹn síbẹ̀ yẹn zero eight one four seven two seven one seven zero eight. Mm. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni <laughs> kò sí ìyẹn ti dá sáwà lójú kò sí bẹ́ẹ̀ sílẹ̀ àtàkì ọba àwòtó ẹ̀ mọ̀ bá wájú náà ni bí ìsìn nìlà torí pé kìí ṣe ẹni tí ń tako Allah tí ń sì ń tako àṣọ ọlọ́run níṣẹ́ ní tún fi àṣọ ọlọ́run yẹn mọ àwọn èèyàn tó yín ò ní àwálà ṣùgbọ́n tá a bá mọ kúrọ́ dù fún yín bẹ́ẹ̀ yẹn ẹ̀ ní mọ̀ pé ò sí nǹkan kan lọ́dọ̀ yín wallahi ò sí nǹkan kan o àwọn lẹ́nìkan tá a ṣe pè fún òtítọ́ iṣẹ́ báyìí kò joyin la tó a sì máa sọ abẹ́ ọlọ́run ba nínú ọlá àtògo rẹ̀ kó dó tẹnìkọ̀ọ̀kan wa ọlọ́lá hawla wala quwwata illa billahi aliyul azim subhanakallahumma bihamdi ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk tàwárẹ̀ ni tí ó pè wọlé títí tá a mọ̀ fi pàdé ní alẹ́ ọ̀túnla inshallah ní ọjọ́ friday mm. Mm. inshallah mm. ní alẹ́jọ́ friday àti alẹ́jọ́ saturday láago mẹ́sàn-án alẹ́ àtèmi àti ọlọ́njà mọ̀ bẹ̀ lórí islam lẹ́yìn ìjọ náà mọ̀jà kò ní orí islam já gbé déwájú ọlọ́run wa gbogbo ibi tí a bá wà kù sí ọlọ́run kò yọ̀ǹda wa kó forí jẹ nìkọ̀ọ̀kan wa èyí tá a bá ṣe tó bá ọlọ́run kò gbà á kó fi sínú mizanil hasanat subhanakallah bihamdi ashadu allah ila ila ant astaghfiruka wa atubu ilayk wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu.